bá pọnú jẹ. ẹ̀rín kan ẹ̀rín kan ẹ̀rín kan ẹ̀rín kan ọdún lọ́dún lórí pé kìíní àtòrí máa jẹ kí ní àfọ̀nìkà àfọ̀nìkà àfọ̀nìkà ó gùn mí kí ṣe bí ti wèrè o. ẹ dákun àjọ máa tọ náà ní bẹ́ẹ̀ bá ti gba bí okòwò tèmi lọ kẹ́yìn náà máa bá wọn. àìlẹ́mọ̀kí ọba àdẹ́tọ́ gbẹ́sẹ̀. wọ́n mú ọ̀ṣun bájá bá sogún ọdún láyé ọjọ́ kan ṣoṣo lòun ó mu àwùgbọ̀gàn rẹ ti kábì kábùsà ó ti gbẹnu ló di lónìí yọ ìyá ọwọ́ àṣẹ. ìlú ni bẹ́ẹ̀ ní kàdó pa nílẹ̀ òun ló jẹ́ kí n pè mí nìkan lọ́wọ́ yín. ẹ̀rí ìka ti gba gbogbo ìlú mọ́ wa lọ́wọ́ kódà ẹ̀rí ìka ń fi wá ní tìmùtìmù. àwọn onídìrí ló mi. èmi ò ń gbọ́ àwọn onídìrí àti ìdè òfin jáde mú.